إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون المنهج الذي رسمه السلف ينفعه في تربية أولاده ìlànà èyí tó dájú kí àwọn ẹni ìdájú rere tí wọ́n lálẹ́ láti lè fi tọ́jú ọmọ. ọ̀rọ̀ náà wà ló máa ń lọ sí alákọ̀ọ́sílẹ̀ nígbà tó ń lo àtẹ̀sílẹ̀ ní nàìjíríà. owó náà tó dájú wọn rà ní ìlú náà. ẹ sọ́ra ní àti àwọn ará rí láti máa wọ̀ lọ́wọ́. يذكر وكفرا أكبر التجارة إني أتي أبكر أتي وكل عنوان كلنا أو من غيري أتي وكلا علي رضي الله تعالى عنه قل علموهم وأكتبوهم أتعلم أن الإمام أن قال أو أن حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما olùdarí ọlọ́run ọlọ́run ọlọ́run olùdókòwò ọ̀hún ọ̀gbọ́dọ̀gbọ́ mọ́tòkòwòrán àwọn ọ̀hún. gbogbo nípasẹ̀ ní akóńtọ́ kálukú ní àtúntì ìhùdà akóńtọ́ ọlọ́run aláìní àlọ́kọ́. kí ni wọ́n ti yára èyí tó ti dé àwọn ìdájọ́ eré lálẹ́ láti lè fi pẹ̀lú ọmọ. nínú àwọn ìlànà yìí jọ́jọ́ rọ́jà ọlọ́run náírà àti ọjà àwọn ẹ̀ka láàrin ẹ̀ka tó lọ́mọ́ ọmọ àlejò ọ̀sẹ̀lẹ̀ nígbàgbà àti ìgbàlágà. àwọn ọmọ ìmáàmù ó tó fi pa fún àlùkò àrùn tó ń mọ̀ta àyìnláwọ̀n ẹ̀kọ́rọ̀nà lẹ́yìn ìgbà náà tẹ̀wá fún àlùkò àrùn fáńdàdì ẹ̀mí ni ìmọ̀ọ́nà. àwọn àpàdà létí nígbàgbọ́ nígbàgbà padà sí àlùkò àrùn. ọbẹ̀ ilé wọn bá wọn sáájú òun ni ká kọ́kọ́ kọ́ ọmọ ní àtàwọn yìí

èyí tó wá rí lẹ́fẹ̀ òun náà ní ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ sára àti sọ̀rí ìmúṣù bá tó lójú ọ̀rọ̀. àdúgbò láàkàlà ń sọ wípé ọ̀nà àyàwó ṣé ọ̀gá tó ń gbin ẹ̀mí ìmáàmù. àti wípé ìtìjú nìyí ìpín kan lòun náà jẹ́ nínú ìmáàmù. nínú làkàtà àwọn sọ́lá tí wọ́n máa ń lórí ọmọ wọn máa rí ọmọ alámọ̀rọ̀ kọ́bàtìlá lórí ìsísọ ìwọ̀ ọlọ́run. إذا على الله ولما أراد أن يسمع سلام الله محمد من جل قال يا رب يا مقتل أمري يا لما قل ينبع إني أعلمك كلمات ما فعلا أقولون إن أقولون قول قائد إلى ذكر الله يحفظني سواء ما الله يورم الله الله ما يورم احفظ الله تجده امامك àdúgbò ìwọ ọlọ́run wàá tẹ̀ máa kọ́ ọlọ́run wàá ti gbogbo àdúgbò ọ̀rẹ́. Bàbá bẹ́ẹ̀ wá sílẹ̀ àtìlẹ́yìn ọlọ́run lọ wá. Bàbá bẹ́ẹ̀ béèrè ọlọ́run tó rí léèrè àti pé táwọn ìjọba kó lọ. Lórí fáwọn ọjọ́ láǹfààní àwọn olè tó láǹfààní ní àkókò ọ̀hún lọ́kọ̀. Wọ́n bá tó kó lọ sí àti bá wọn ní ọ̀rọ̀ rà. Wọ́n ò lè kó رفعت الأقلام وترفع الصفر إذن وبقاء وإذن كل بعد الاتفاق ربنا الثلاثي وبالجواب إنه لنا تعمل في اليوم وفي أعمال يوم الجنازين أهل الكفر والإحترام àwọn tó máa ń jáde ní gbàgbọ́ tó máa ń jáde ní gbàgbọ́ àwọn ọmọ ọlọ́lá kò lè jẹ́ ọmọ tó máa wọn. àbáwọn محمد بن عمار رحمه الله أما يقول لك بلال نسو فيفتين سنجري أنهم من المريسي أنزلنا أول مليار أو أنزل بلال òkú rẹ ti bá rẹ lẹ́nu ìjọ mẹ́ta ẹ sórí ọmọ ilé tí wọn fẹ́ tó ń tọ ọgọ ní báwọn aráàlú aráàlú wọn padà sí ìdájà rẹ lọ bá lábẹ wọn máa da àjàkálẹ̀ ìrẹ̀lẹ̀ wọn padà lọ sí òkú rẹ wọn lọ sí òkú rẹ lọ nínú ìgbésẹ̀ àwọn sọ́lá tí wọ́n máa fi lórí àwọn wọn á máa rí ọmọ wọn làwọn abàlẹ̀ ní àlè ti náà láti ní bí àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ bí irú àwọn sọ̀hábà ibi ẹgbẹ́ lọ fẹ́ náà àwọn sọ̀hábà ni ánàtú máa lè ọ̀rọ̀ ìjà náà ló wà rà ọ̀rẹ́ àwọn sọ́lá yóò àdìmú ní àwùjọ wọ́n ti máa ń kọ́ àwọn ọmọ wọn ní kó wọ́n ti máa nífẹ̀ẹ́ sí ìgbìyànjú ọ̀rẹ́ ni àbúrò tuntun sí àti ọmọ àdúgbò. wọ́n máa ń ọmọ ni ti máa fi àwọn àbá ìgbàlódé ti wọ́n máa fi àwọn ọmọ inú ìlànà máa fi ọmọ òun náà táwọn ìtàkàrà ìwọ ọlọ́run ìwọ ló lé ọlọ́run ká pàtàkì ẹ̀. أنا مجنون أول حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم رأيه لا تمنعوا إماء الله مساجد الله إما الصفان من الله لم láti lọ ilé ọlọ́run láti lọ sí ọ. Èmi tí wọ́n fà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó rẹ̀ wọ́n lè lọ fún àwọn ìjà náà. Mọ́sálásí yóò lọ bá sáré ọ̀dà fún òun lọ àtàkọ́ ìyọ̀dà fún wa.

nínú òṣèlú àwọn olè ìdájọ́ rẹ̀ tí wọ́n máa fi rẹ̀ ọmọ ọmọ ìta ìlú omi ìta àtàwọn ìmá mú àwọn ọmọ táwọn tó ń ní tó ti káwọn ọmọ ọmọ náà ti

olùwà padà ń di ìmọ̀ràn fún ọ. nínú ìdílé àwọn sọ́là tí wọ́n ti rí ọmọ wọn òun náà ni wọ́n máa rí ọmọ ayé àtẹ̀lẹ́dẹ́ ti tù á lórí pé wọ́n fi àdúrà wọn máa fi yé lẹ́nu. ìgbà wọn máa rí àdúrà yìí ẹ̀yà máa sọ àdúrà yìí ó ti wá ní ọ̀hádé ti dá ẹ̀yọ fún àpẹẹlẹ ọjọ́ ọlọ́run tààrà wọn. wọ́n là ń lẹ́nu ọ̀rọ̀ àdúrà tá àdúrà tá a máa fún ọ̀rọ̀ ọlọ́run níbi àdáwọ́lé gẹ́gẹ́ bí ní máa ń kọ́ wa ní ìtura náà lọ́la. nínú ìlànà èyí tá àwọn sábà fún máa tún lọ wọn ọ̀hún náà lè fi ìtúrímọ́ àmì tí a fi ń pọ̀ jẹ lẹ́sìn èèyàn bí ìbákẹ́rù. ọlọ́run ọba sọ̀rọ̀ máa ń lọ làárá ó fún àtẹ̀jẹ̀ ìsmáàlì alẹ́ ìsọlá قال وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا ابن الله إسماعيل عليه الصلاة والسلام أما طهارة ثلاثة أقيام قلت جميل ولا ثلاث إلي وصلت من لم أيام في عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال الله تعالى أما طلب ما تسمع وما تسمع lórí kọ́lọ̀ yìí wọ́n tún lórí ẹ̀ wọ́n lè yìí ẹ àwọn kéèké tó wá yìí wọn lọ́wọ́ láti lè máa ṣe ní láti lórí ìṣòro ọlọ́mọ ọ̀rọ̀ pàtàkì rárá. Àwọn ọmọ nígbà tí àwọn àdúrà tóbi jẹ́ ẹ̀rọ nílé òní. Àwọn tẹ́lẹ̀ fún àwọn bá yẹn wọ́n lọ sọ́ọ̀bù ìwé òkèèrè àdáná àwọn ọmọ wa ti rẹ náà là ń máa fún wọn báwẹ̀ rẹ̀ yẹn ní bá kọ́ wọn láwẹ̀ rẹ̀ wọ́n tó dà á fún wọn nítorí náà máa ti tẹ̀lé báyìí kó tó máa ti tẹ̀lé bàbá tí wọ́n fẹ́ tó dà rẹ̀ á fún wọn nítorí náà máa ti tẹ̀lé títí olùdó ìdí àrọ̀ ẹ̀kọ́ ń gbà yìí. wọ́n ní láti kọ̀ wọ́n lọ sọ́dọ̀ ọ̀sán wọ́n mú ọ̀rẹ́ nìkan tó ti di yó. ní àwọn ọmọ tó wà ní ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọmọdé wọn máa tó fún ẹ ni wọn tún lọ ọmọ tí lọ fún títà jẹba jẹba yìí káná tó ọmọ náà fẹ́ máa lọ rí ṣe ṣe kọlọ ń lọ ọkọ sí àpò ara ẹ lọdà tó kú ẹgbẹ́ ọdà gbogbo ohun yóò sọ bá ti dá sí pé dáadáa ti mú jù òun yóò tó báyìí sí ẹrẹ náà àwọn ọmọdé wọn kọ àdúgbò àrò ìlọgbọ tó tó báyìí wọn

ẹni tó lọ fi ọmọ rẹ̀ sí ìwé ni wọ́n ń sáfẹ́ àwọn oníyó. kí ni àwọn ẹni mọ́mọ́ rẹ tó ti ẹ bá dàbí ẹ ọmọ dàbí kí ni ó kéṣe náà ni ọmọ dàbí pé kí da ọmọ ọ̀run tó ọ̀fẹ́ sí ti ìwọ kékeré kọ́kọ́lọ̀ ọ̀dàní. àbá yìí wọ́n fẹ́ sọ́dọ̀ bá sọ́mọ rẹ̀ lẹ́ ibi parí náà ayọ́ náà mọ̀ kọ́rọ́dọ̀ àwọn ọmọ yìí ni àdúgbò ọ̀rọ̀ ìwúlọ́ bá da lọ́dọ̀ ọ̀rọ̀ òun ló lọ́ bá ṣe òun ló dá lọ́dọ̀ ọ̀rọ̀ yóò tó burú lọ́dọ̀ àwọn olùgbà bá padà nínú àgbàdo àwọn bọ́lá tí wọ́n ti lè ọmọ òun ti pé wọn máa tọ́ wọn lọ́dọ̀ sẹ́yìn wọn máa tọ́ wọn ní rere wọn máa tọ́ wọn ní dáadáa ó lọ àti ní ìlú nínú tó sẹ́yìn wọ́n lọ́dọ̀ máa tó àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àti ìwọ̀n lẹ́nu ọdún gbòòlù àwọn tó bìrì la ọmọ rẹ̀ ọ̀pẹ́ kò nígbà tọ́tọ́lọ́ wọ́n tẹ̀ bá tó mi mo nígbà tọ́tọ́ طاغوت يا الشيطان أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفره وأتوب إليه إنه هو الغفور الرحيم لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأعراب إنما báwọn ọmọ Yorùbá ló wọn wá lórí ọ̀rọ̀ òun yìí pé ọlọ́pàá bẹ̀rẹ̀ tó bí lórí ìtẹ̀lé ẹ̀sìn ẹ̀ka múnú mímọ́ wọn máa ṣe àpéjọ lórí ọkùnrin láti fi ìmọ̀ lórí ìtàkùn náà ìbùdó dẹ́wù ni àlewà ni tọ́jú oníwà tọ́jà nímọ̀ ọjọ́ nínú àwọn ìtọ́lá ń bà lára àti ìtàkùn ẹ̀ka ọ̀gbìn ìtàlàkì wọn àfa àwọn ọdẹ àwọn kẹ́lí ọ̀gbìn ọwọ́ àwọn olùkọ́ni nígbà ọwọ́ àwọn olùkọ́ni ẹ̀sọ́ fáwọn èèyàn. wọ́n lọ fún àtúnṣe ọmọ káàkiri ẹ̀sìn nígbà tí wọ́n fi olùkọ́ni nígbà lọ́gbà. àwọn ẹgbẹ́ àfa àwọn àwọn àti wọn lọ sọ̀rọ̀ táwọn yẹn tó síwájú rẹ̀ jọ ẹ̀ wọ́n lọ ní fifty thousand. wọ́n jẹ́ àkọ́kọ́ ìjókòó lókè ẹni bá àgbàlagbàlà wá sí i ẹyà tó bí ilé àgbáyé ọmọ náà yìí lórí kí lórí lórí lè dín náà ibùdó sí ká àdúgbò lórí wọn ní ní máa ń ṣe àwọn ọmọ kékeré láti rí ọjọ́ kẹta ilé òwúrọ̀ àti ìdí máa ń jẹ wọn máa sálà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ìlú tẹ́lẹ̀ láti lè káàkiri àlejò àpàlọ́lá wọn lè ta ọ̀rọ̀ ìlú alákọ̀ọ́ kan bí ó kí ọ̀rọ̀ yẹn wọ́n ti jọ́ kí làbẹ́rẹ́ sọlá àtẹlá òde sínú àwọn ọmọ rẹ̀ ní kánda àlejò bẹ́ẹ̀ ọwọ́ àtẹ̀lẹ̀ fóònù ọba àlejò lórí lọ́wọ́ ọba àlejò wa kọ̀ ọ̀rọ̀ ìgbà àlejò ọ̀pùlà ìhàn èyí ti lọ àkọ́kọ́ gbọ́nú àwọn ọmọ mi kúrò níbi tí wọ́n wà ní ó tó ní bọ́ọ̀lù ọ̀hún tó ráyè nínú tó ti ìlànà èyí táwọn kọ́lá tó máa ń lórí nígbà tó ti di ọmọ ẹ̀rọ ọ̀gbìn ìgbẹ́ wa ti ṣe ọmọ ìṣòro àdíyá wọ́n tó ti yá kàá bí ní ṣe ìtọ́rọ̀ rẹ̀ bí. ọlọ́run mò ń wá ìwọ́ rẹ̀ àtọmọ tí ó jáde lára ọmọ tí mo bí káfí láti má ra ilẹ̀ lọ. àtúntẹ̀sí máa bá ìṣòro lọ́rọ̀ bá lára ní wọn. wọ́n yẹ láti fi tọ́ lọ́wọ́ àlùfẹ́lá. a máa wá ìwọ́ ọlọ́run ọba láti dákì má tọwọ́ ba àwọn pátá wọ́n ní bá wá sí ilé ìlú máa bọ̀ sí bàbá ayé títí ìjọba yìí òun náà máa ń wá ìgbà ọlọ́run ọ̀la kó lọ́dọ̀ àṣà ìbáàrù fún àwọn ọ̀rẹ́ méjèèjì ìsmail àti ìta wọ́n ti wá máa wí báyìí pé ọ̀rọ̀ ìlú gbọ́mọ ní kẹ̀lìmá ti láti tàmáàdé ìlú ìṣẹ̀ ìtọ́ni wà láàmà wọ́n mi tó lè àwọn ìlànà látàrí ìlú àwọn kó lọ́dọ̀ àṣà ìbáàrù òun ìlànà nígbà tí ilẹ̀ bá ti dúró bá ọlọ́ ti tó dúró ní ọ̀rọ̀ ìlà ní ọ̀pàdà fún ọjà yìí. ọ̀rọ̀ tó pé làwọn àlùjọ tó ń kọ́ ọ̀tà wọ́n ti máa ń lòdì sábà àwọn ọmọ nígbà yẹn. bákan náà nínú ìlànà èyí táwọn sábà tó máa ń lórí ọmọ òun náà tẹ̀lé sí ọ̀sẹ̀ yìí pọ̀. ìmáyẹlẹ ọmọ pẹ̀lú ọmọ ọdún ìgbà ń gbàdúrà bọ́ òun gẹ́gẹ́ ní oṣù tayọ nínú ọ̀nà tí yóò lò gẹ́gẹ́ ìtọ́lọ òun lè máa ṣe ìdí ọ̀rọ̀ àwọn tó lọ lọ sí mo lọ́nà rẹ ti jọmọ mi ọmọ àlọ́ fún ìdí rẹ láwọn ìdí bẹ́ẹ̀ ọwọ́ rẹ báyìí ọ̀hún lọ́nà àjíǹdì lọ́gbà lọ́rùn òwúrò ìdí rẹ tọ́lá ti dá àwọn àgbàlagbà àbí ọmọdé ọrọ̀ àgbà wọn yẹn lọ́nà títí kù dáhùn lọ́nà yẹn ọwọ́ náà kàdé ìdàgbé ìjọyọ̀ ọ̀dọ̀ ọlọ́run ìdàlá wọ́n ní ẹ̀rọ bọ́lá ọ̀pọ̀lọ̀ làdúgbò lójú rẹ̀ wọ́n ti ń sọ fún ọ ẹni tí ọ̀gá kẹ́rì ọlọ́run ọ̀rọ̀ òní ìjọ ẹ̀rí ọlọ́run ọ̀rọ̀ òní ìjọ. bákan náà náà lọ́dọ̀ àwọn kọ́lá máa fi fi ọmọ òun ni àtúwà lẹ́yìn gbogbo òfin ọlọ́run àti ìjàdùà ọlọ́run má dá ọmọ ọ̀yà àtàkì ìwọ̀ ọ̀rọ̀ lẹ́yìn ìbálẹ̀ bọ̀rọ̀ àti àlejò ọlọ́run ọ̀sẹ̀ dáàbò máa sọ ọmọ òun tóun wájà sí ilé àwọn ọba rẹ̀ tí wọ́n lè máa ti wọ́n lọ́rùn nínú ìfẹ́ lọ́rùn rẹ̀ ọlọ́run ti di àgbè ìmọ̀kí wọn sọ̀rọ̀ ọlọ́run tẹ̀lé lẹ́nu tí a máa fi rò wọ́n ní ìṣòro ìjà yìí. Jáwọn tó ń fi ọwọ́ àti ọmọ ọ̀rẹ́ ọ̀rọ̀ tó wá sí ìlọ̀ ọ̀rẹ́ yìí ayé àmọ́ ọ̀rẹ́. Bákan náà ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba

tẹ̀sílẹ̀ ìwádà ìwà àlàyé àwọn àti ọmọ olùkàmùtúlá lórí ẹni. Ọ̀dáàmà nínú bẹ́ẹ̀ lọ́jọ́ ọlọ́run tààlà fún wọn. Ọlọ́dúnjọ́ ọlọ́run máa ń gbé ibi yóò kó lórí ìta rẹ̀. Yóò tó wá ní Hasan ìsìnà kéwù. Ọba ti àwọn ilé ìjìmọ̀lá náà yá ọ̀sọ̀tọ̀ ọlọ́run kan láti kú wọn. Ọlọ́run bá ti kí àwọn méjèèjì tàbí ti àlùkàmù wọn. Torí ti náà máa ń ti kí àwọn ọmọ yóò اللهم يا الله إني أتوب wọ́n máa ní kí àwọn méjèèjì bá kàkí sáàbù wọn ọlọ́run bá ti bàtí ìfẹ́ wọn àbáwọn jáde wọn ọ̀túnlá wọn ń gbé ìyàwó ọ̀rọ̀ kàrà láti bàtí ìfẹ́ wọn ọ̀túnlá wọn ò tún la sẹ́ni àwọn àyà ẹ̀ náà ti fi ìlànà wọn ẹ̀yìn ilé wọn. ẹ ti má tètè lọ́mọ ọdún mọ́ ẹ má tó tètè fún ẹ̀kọ́ ọdún mọ́ ẹ má lọ sí ìdí wọn kàn lẹ́lẹ̀kẹ̀lẹ̀ yóò ti jẹ́ o. iná mi ká àwọn ọ̀gá tí wọ́n máa ń lé ọmọ òun tí wọ́n máa kọ́ ọjà pa á. wọ́n máa bá ìtara ọjà wọ́n máa fa ìrònú lára ọmọ. wọ́n á tẹ́lẹ̀ sọ fún kẹta ọmọ gidi ní yára ìkòrò mẹ́rin. ìwé ilé méjì ẹ dábòó sí ẹ dábòó sí méjì mẹ́rin. ẹ̀ẹ́dì wọ́n yà tó arákẹ́sì náà bẹ̀ ṣé o ní lórí òkú ọ̀rẹ́ yẹn yẹn pẹ̀lú rẹ̀ ìwà ń sọ pé yàrá bàbá ọ̀rẹ́ yóò mọ̀ ọ̀pá àyẹ̀ ọ̀rẹ́ ìyẹn bàbá rẹ̀ bàbá ọ̀rẹ́ ó kẹ̀ pé kò dìgbà tí yẹn bá tún ọtọ́ lórí yẹn nígbà tá a lágájá lè má ti di ọ̀nà máa lò yẹn nígbà tá a ń tọ̀ náà ẹ̀ẹ́dì ó dàbí ìyẹn ọ̀rẹ́ wọn ìrẹ́ bàbá ọ̀rẹ́ mọ̀ ọ̀pá àyẹ̀ ọ̀rẹ́ ẹ̀yẹ kékeré máa ń tẹ̀lé kí ó tẹ̀lé ẹ̀yẹ gbogbo ẹgbẹ́ òkú bá ń túmọ̀ àti túmọ̀ àwọn ọ̀dà èyí tàbí ẹni máa ń bá àwọn ọmọ ilé ìlú ti tọ́nu wọn lọ àlùyọ ńlá. a tún máa fi wọn wọn nílò ẹ̀rọ tẹ́lẹ̀ pé tó bá tẹ̀ jáde ìtúndẹ̀ kan bóyá wọn ló tẹ̀ jáde lọ́dọ̀ wọn ti bàyí lápẹẹrẹ àbí tàbí àmọ́sà àti tẹ̀pẹ̀ àti tẹ̀pẹ̀ lọ́dọ̀ ẹ̀ jáde ìgbà ẹ̀ bá tẹ̀ jáde àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àjọ ibi àwọn ọba ìsìlámẹ́lá bí ìmọ̀lẹ́sẹ̀nà ọlọ́run èròkú fún akéèrò wa ọ̀sẹ̀ ìwọ́dìínà wọ́dù bá fi wọ́n kan ọlọ́run bá ti bàbá bàkà bí ìwọ̀sùn bọ́ọ̀nìyà bákẹ́lẹ́ tó tún bẹ́ẹ̀ ní sáàlù náà láti fi kú sí yọ ń jẹ́ bára kàtà fún àtàràkà ó jẹ́ ìbùkún lórí ìbùkún ni ọ wọ́n ní èso àkọ́kọ́ láti ń bá wa fún lọ́wọ́ yẹn ẹ̀ẹ́dẹ́gbá sallallahu alaihi wasallam nínú ọ̀sẹ̀ èyí táwọn sálà ti máa fi rìn ọmọdé òun tí wọ́n bá ti rìn àjò bọ̀ báyìí táwọn bá lọ pàdé wọn wọ́n á kó wọn lórí ìdáná wọ́n là ní ìdáná àdúgbò ẹ̀sọ́ lọ́wọ́ àdúgbò àdúgbò sálà. èwo ni bàbá wa ń lọ pàdé bàbá tó ẹ̀dáyìí ẹ̀dáyìí ẹ̀gbọ́n nítorí ọba ẹ̀kọ́ bàtà ilé ẹ̀rọ nítorí kẹwàájú orí kẹtẹ́yìn ọ̀gbọ́n tó ti dúró sí ti ó sì mọ̀ ọ̀tún sí ilé lọ́wọ́ ó ti tètè òjijì ọlọ́run ìsọ̀rọ̀ láàrin ọ̀la àwọn tó lẹ́yìn tó jẹ́ àpá wọn àti ẹni ìdájọ́ ọjọ́ kan àwọn bá nílò ọ̀pá yìí rẹ̀ ọdún ìṣẹ̀lẹ̀ ìgbà wa ni wọ́n wá mú kẹ́mínà ọmọ wa nínú ọjọ́ ọlọ́run ìdára àgbà ó ti gbé ẹ̀rẹ́ nínú ìdẹ́kùn àdéláyè èyí láwọn bára ló ti lórí ọmọ òun ni àti mọ́ ọ̀gbẹ́rún mi láàrin wọn a máa yọ ọ̀dà kọ́mọ́lọ́ọ̀fẹ́ ẹgbẹ́ ọ̀dà lọ́gbẹ̀rún rẹ̀ gbogbo eléyìí ẹgbẹ́ náà ilé ẹsẹ̀ fún gbogbo ẹ̀kọ́ ló dé òde òde wa ọyẹ kí ìyẹn lásìkò ìrìn bá wọn lóde tọkàn náà kérékéré mi ẹrí débi náà sára gbogbo gbogbo wọn máa ń yọjà náà wọn fi tẹlé ìlà ìlà àjáde kan nínú yẹn nígbà kan wọn fi tẹlé nínú ìlànà náà sára mi máa fi tẹlé ọmọ òun ní àtàwọn ìyá àmì ìlú ìyàrá kára jẹ kó lè ọmọ gbogbo oṣù tára bá dẹ̀ báyìí wọ́n tẹ̀lé lẹ̀ ẹ bá tẹ̀lé bá tẹ̀lé ọ̀rọ̀ láti wọ́n ti tẹ̀lé olùkọ́ tẹ̀lé olùkọ́ lè láti ní wọ́n á tẹ̀lé olùkọ́ lè láti. ẹjọ́ ta ju lórí wọn lè tọ́ sára lé rẹ̀ èmi sì ni wọ́n fi ń da sára lé ìdòrí ẹ̀ ọ̀làwọ̀ ẹ̀yìn ọlọ́pàá làbí ìwọ láti láti lọ ìwọ ọlọ́run ti fẹ́ tọ́lá ti tẹ̀lé akúnyẹ̀ báyìí láti àdá àwọn tó láti òbí lè náà wọ́n máa ń tó ẹ̀rọ ọmọ ọmọ wọn wọ́n bá ń tó lọ́dọ̀ ọmọ tó wọn náà lè rí àpákòlélà wọ́n bọ̀ tó yẹ fún dàda wọ́n máa ń sáré lọ sí wọn. ẹ̀tọ́ bá láti jẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá fi fẹ́ lórí bọ́lá gbàlagbà wọ́n bá yọ̀ ọ̀dà. ó dàgbà bá ní ọmọ kékeré tó ti bímọ àwọn bàbá tó máa lọ fẹ́ lọ́dọ̀ rẹ̀. wọn ò ní ní ju pé ọ̀rẹ́ bẹ́ẹ̀ níyà àti ojú nìkan bá dá àbáwọn àtọ́lẹ́sìn àbájọ ọ̀rọ̀ dára lọ́wọ́ ó lè fi sí kó àwọn àgbà alágbà ní àlùbà márùn nínú àwọn àlùbà ìlú kó lọ dá akọjọ ọ nínú àwọn tí ń kọ́ ní ọ̀rọ̀ tó fi àwọn àmì àmì ìwọ̀n àjà yìí lọ sí ìjẹ́sà àbúrò àwọn ló gbúlọ̀ bí wọn àwọn bàbá bàbá yìí nínú ìjọ máa ń gba àrẹ̀mọ̀ orí lọ́wọ́ pẹ̀lú fún apárọ̀. Adébí sọ̀rọ̀ wà lọ́sọ̀lá nínú àdúgbò Abdullahi ibn Amir ọ̀là lẹ́sìn nínú ọ̀dọ̀ ni wọ́n máa ń lórí ọmọ ìbáwílẹ̀ ìbáwíkíwìrì ìbáwíkíwìrì wọn ò ní wọ́n máa fi gbọ́ ìbáwí. àbá àbájẹ́ tó ló fi ọlọ́run máa ń àwọn ìjọba wọn máa lọ bá wọn fi kéde. ọlọ́run ti lè fi ọ̀rọ̀ ìjọba wọn bá láàrin àwọn ìjọba wọn àdọ̀tún. ọlọ́run á ti bá wọn mú ìyẹn kọ́ pariwo láti pàkọ́. ọ̀nà ìjọba ìgbà tó ti èrè anẹ́sì kékeré nígbà anẹ́sì náà lọ́wọ́ ẹni tó olùdíkú rọ́mà lọ́wọ́ kẹ̀kẹ́ yóò ti ta ibi kọ́ ọmọ tó ti bàbá rẹ̀ anẹ́sì tẹ́ wàá fẹ́ẹ́ tó jẹ́ tọ̀ lọ́wọ́ tó jẹ́ bákan náà ẹni tó máa ń lò pé lólu òun kẹrin ní lọ́wọ́ ti di ó ti lè báyìí ẹ bá tó kó kó tọ́mọ ni àwọn àtẹ̀tù pọ̀ sáájú olú olú àtàwọn olú lọ. pàṣẹ kẹ náà kọ́ máa tó ọ̀rọ̀ àti kọ́ ya ọ̀rọ̀ láti ilẹ̀ ẹ̀ máa tó pàṣẹ kọ́ títí láwọn ará ilé òkè láti ṣe ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀rọ náà máa yọ fún ọ. ìjọba ẹ̀kọ́ lọ́wọ́ jẹ́ bá bá ọ̀rọ̀ mọ̀ rárá. Bákan náà, àwọn sábà tí wọ́n máa ń ta oko káwọn ọmọ bíbí láti fi jẹ́ ọ̀tá. Ọ̀rọ̀ tó máa ti gbára náà, ó ti máa wà lọ́ọ̀dù ọ̀rọ̀ tó máa lọ sára. Àwọn ajọ́ ń jẹun bí wọ́n bá ti kù lẹ́jọ́ ìdínkù lẹ́jọ́ ìdínkà tó kù kí yérekele. Olùjọba ọba tó yá kúlá gbogbo ọmọdé. Sábìlá, ìyẹn tó dé fún káàrù ló ń tẹ̀yà. Dákọ̀ ọlọ́run tó dúkìlá, wọ́n ní ọ̀rọ̀ yìí ó ti máa jẹun ilé ìtọ́kọ́ ní ọ̀dọ̀ rẹ̀. Ẹ̀ẹ́dì àbúrò ọ̀sẹ̀ ọ̀rọ̀ bàrà á. Ó lù wọ́n mọ́kànlá sí jọ́lù. Òun bá kọ́kọ́ sí ìkànnì mọ́kànlá sí wọn. Ẹ jáde. Ọba ní àwọn wá kírun ni òun nígbà yìí nínú ọ̀nà tí àwọn bá máa ń lò wọn wọn máa yọ aláìsíyáre àtàrí wọn fẹsàn rẹ fún wọn. ọmọ lọ́ba ya tọ́ọ̀tì mọ́jà ìyá kúyà má jọba ọ̀rọ̀ máa lọ bá mi láti kékeré wọn wá àdàmà sí àkúyà. ẹni wọ́n wà ní ọ̀rẹ́ mi yóò dé àdìmọ́rù kan wọlé àti ọ̀rẹ́ yìí ti ọmọ nìyẹn máa wọlé ẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ yóò tó àkàlùkù wọn yóò bá a lè. تكبر من وتعليل وأحيينا نارا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما قوموا إلى صلاتكم رحمكم الله تعالى Thank you. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله